إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا أدوكف ولوم الله أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لري دلق ولتن والقرآن الكريم لتن سورة الأنبياء آية 23 أعوذ بالله من الشيطان الرجيم لا يسأل عما يفعل وهم يسألون أم اتخذوا من دونه آلهة قل آتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا لا إله إلا أنا فاعبدون الله سبحانه وتعالى أنت سواجه onílá yusalu amma yafalu omi yusalu kò sani tí ó lè bèrè lọ́wọ́ ọlọ́run ọba allah amma yafalu nípa àwọn nǹkan tí ó bá ṣe wà omi yusalu ṣùgbọ́n àwọn èèyàn àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba àwọn àbìjẹ̀nú wọn bèrè lọ́wọ́ ìkálukú kí ni nǹkan tó gbélé ayé ṣe ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ṣe kò sẹ́ni tí ó lè bèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tó fi ṣe báyìí tó bá da ẹlòmíì ní ọkùnrin kò sẹ́ni tó lè bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló tó fi da lọ́kùnrin tó bá dẹ̀ da ẹlòmíì ní obìnrin kò sẹ́ni tí ó lè bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló tó fi da lágbájá ọmọ lágbájá ní obìnrin ẹni tí ọlọ́wọ́ bá dẹ̀ da lólówó kò sẹ́ni tó lè bèrè lọ́wọ́ rẹ̀ ìpókúlédóyé tó fi dá lólówó àbúdá yẹn ní tálíkà ni ọba tó ṣe yígbé la yusalu amma ya fa'alu wa yusalun kò sẹ́ni tó lè bèèrè lọ́wọ́ rẹ̀ nípa nǹkan tí ó bá ṣe wa yusalun ṣùgbọ́n ó máa bèèrè lọ́wọ́ ń kálukú kí ni nǹkan tí ó gbélé ayé rẹ̀ ṣe ṣó tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ni àbúkọ ti kún sí àṣẹ ọlọ́wọ́n ọba wọ́n béèrè lọ́wọ́ nkálukú bó ló ṣe lo ilé ayé rẹ̀ àìlè béèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba pé kí ló tó fi ṣe nǹkan báyìí kò ń ṣe pé torí wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe àbùsí gbogbo tó bá ṣe ó ṣe lè hikmatin fún ọgbọ́n kan ni àti òye kan ó lè yí àwa ó dẹ̀ lè má yí àwa ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo agbọ́dọ̀ juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ipe gbogbo tó bá ṣe ó ṣe é pẹ̀lú ọgbọ́n àti òye ni bẹ́ẹ̀ ni yóò béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bó o la ṣe gbélé ayé wa lò kí ni nǹkan tá gbélé ayé wa ṣe ọlọ́ni àmì takadu ní dúnìí àlè hatan ṣé wọ́n mú nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́wọ́ bá allah ni kùl átùbọ̀ anákù sọ fún wọn wípé ẹmú ẹ̀rí yín wá àádá díkùrù man máríà eléyìí ni ìrántí àwọn tó ń bẹ pẹ̀lú omi wà díkùrù man kábùlì bákaná ìrántí àwọn tó ń bẹ ṣíwájú èmi ọlọ́run ẹmú ẹ̀rí wá látinú alkùrán kẹrin àbíkẹ́ ẹmú ẹ̀rí wá látinú tíra àwọn tó ṣíwájú nípa pípé yóò ń bẹ nínú kan náà àwọn tíra yẹn ipe ẹ̀lẹ́mú nǹkan mi lẹ́yìn ọlọ́mọba ẹlìmọ̀ gúnra fún kan ní ẹlìmọ̀ jẹ́jẹ́ fún kan ní lẹ́yìn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ẹmú ẹ̀rí yẹn wá ẹ̀lẹ́ rí nínú tíra tó ṣíwájú bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ rí nínú tíra tí ó ń bẹ lọ́wọ́ wa nípa wípé ẹlìmọ̀ kéèké nǹkan ní lẹ́yìn ọlọ́run àbí máa fún kan ní lẹ́yìn ọlọ́run àbí máa fún kan ní lẹ́yìn ọlọ́run ọba ẹ̀lẹ́ eléyìí rárá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní bal aktharum la ya'lamun al-haq ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ òdodo fọ́ọ̀mù ọ̀rẹ́dọ́n bẹ́ẹ̀ ni wọ́n gún kúrò níbi ìtẹ̀lé òdodo in tí wọ́n ń ṣe ní ẹ̀sìn ẹ̀sìn irọ́ ni in tí wọ́n ń tẹ̀lé irọ́ ni in tó jẹ́ òdodo wọn àmọ́ bẹ́ẹ̀ ni wọ́n rẹ́ni tó ń sọ fún wọn èyí tí wọ́n gbọ́ tí wọ́n mú lò tí wọ́n tẹ́tí sí wọn gún ní kúrò ń bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ń tẹ̀síwájú olúwàmà àbsánà ní kábùlìkà mi rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun illa nuhi ilayhi àfi ká ránṣẹ́ sí anáwùlà ìlàhà ìlà ánà ipe kò sí ọlọ́run kan tó lẹ́tọ̀ káṣíjọ́sìn fún àyàfi èmi ọlọ́run ọba fàbùdùn torí náà ṣèjọ́sìn fún mi wọ́kọ́lù tafàdà rahman wàládàn wọ́n ní ọlọ́run ọba ọba rahman obìmọ̀ subhanahu bal ibadun mukramun ọlọ́run ọba má kangakanga kọjá ká fi ọmọ ti sí bal ibadun mukramun àwọn màláìka wọ̀nyí ẹrú ọlọ́wọ́ ọba alápọ̀nlé ni wọ́n láyọ̀ síbíkú náwó bilkọ́wó wọn kì í gbáwájú ọlọ́wọ́ ọba láti sọ ọ̀rọ̀ kan ìtọ́lọ́wọ́ ọba tó bá pa wọn láṣẹ ni wọ́n ń sọ wọ́n ń bi àmúríhì àmẹ́lú ìtọ́lọ́wọ́ ọba ti pa wọn láṣẹ ni wọ́n ń ṣe yíyá àlẹ́ máa bẹ̀yìn àìdíhìm wọ́n máa kọ́lfọ̀hún ọba tó ma gbogbo tó ń bẹ níwájú wọn ni àti tó ń bẹ lẹ́yìn wọn in tí àwọn mọ̀láíkà ma ọlọ́mọba subhanahu wa ta'ala ma wọ́n ma khalfahu nǹkan tó ṣe wípé yóò ma ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́mọba ma àwọn mọ̀láíkà ma àfi tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá fún wọn ma nìkan wala yashfa'una illa liman irtada bákan

ta ni wọn ń gbáwájú ọlọ́wọ́n bá ń bí ọ̀rọ̀ ta ni nǹkan tí ọlọ́wọ́n bá tó bá fún wọn mà ní wọ́n mà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n mà ní yakul minhum inni ilahu min duni ẹ̀ tó bá fi lè pèrè ní ilahu that is ẹni tí èèyàn sìn tó ní káwọn èèyàn máa sìn nínú gbogbo àwọn màláìkà yìí fadhalika najzihi jahannam ọlọ́wọ́n nírú èèyàn bẹ́ẹ̀ jẹ́ ànàmà la ọlọ́run ọba láàfi san ẹlẹ́sàn kàdáàlìkà náà ti zọ̀rìmí ọlọ́run ọba ní bá a ṣe san lẹ́sàn ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alábùsí èèyàn gẹ́gẹ́ bí tí a sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá nípa wípé tá wo alukur'an ní àwùtúnwò tá a wo alukur'an a rí àwọn ẹ̀kọ́ nínú rẹ̀ lára ní pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ròyìn àwọn màláìka pẹ̀lú ìjọsìn fún pẹ̀lú ìmáàmà gbáwájú rẹ̀ pẹ̀lú wípé tí wọ́n bá tiẹ̀ ṣìpẹ̀ fún èèyàn kan wọn lè ṣìpẹ̀ àfún ẹni tí ọlọ́wọ́n bá yọ́nú sí lókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ gbogbo ẹni tó bá lé kílèmù yẹn irú èèyàn bẹ́ẹ̀ kẹfìrí tí ó sì tàbí sùnmọ́ bẹ́ẹ̀ kéèyàn kan sọ wípé èmi ni kẹ́ ẹ máa kégbè àbẹ́mi ni kẹ́ ẹ máa gúnra fún àbẹ́mi ni kẹ́ ẹ máa jẹ́jẹ́ fún ní tí ó sì tàbí sùnmọ́ òun ni pé ẹni tó bá sọ orí eléyìí kẹfìrí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi rin ilẹ̀ bẹ́ẹ̀ ni jẹníyà tí ó máa bẹ fún náà ni pípọ́ ọlọ́wọ́ bá kó sọ sínú náà jẹ́ ànámà ọlọ́ni gbogbo àwọn alábòsíyàn bá ṣiṣe ìdájọ́ wọn nù ọlọ́mọba subhanahu wa ta'ala fi sọ́nà àyà mi ó ní máa káàna lè bá ṣarí mu an yóò ti àwòláhu alkitaba wal hukma wọn ò wọ́ta ọlọ́run ní kò tọ́ fún ẹ̀dọ́ ọlọ́run kan kọ́lọ́run ọba gbé tíra fún kó fún un ní tíra lẹ́yìn náà ó gbé ìdájọ́ fún wípé ìdájọ́ báyìí ni ó fi dájọ́ láàrin àwọn èèyàn wọn ní ó ó ṣe é ní ìjánabi thumma yaqulu linnas yóò máa sọ fáwọn yẹn pé kúnú ibadan li èmi ni ẹ máa ṣèjọ́sìn fún ọlọ́ni kò tọ́ fún ẹ̀dọ́ ọlọ́mọ ọba kan kó sọ wẹ́ wọn ló jẹ́ pé ẹni tí ó máa ń gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń gbé sí ipò yìí ewé yẹn bẹ́ẹ̀ ń gbé ànábì sí ipò tánábì ò gbé rẹ̀ sí ó ń gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí ipò tí ọlọ́mọ ọba ò gbé sí torí pé ọlọ́mọ ọba ní kò tọ́ fún ẹ̀dọ́ ọlọ́mọ ọba kan nítorí pé ọlọ́wọ́n ọba ó ṣe é ní ànábì nítorí pé ọlọ́wọ́n ọba ó fún tíra nítorí pé ọlọ́wọ́n ọba ó fún ní ìdájọ́ ọlọ́wọ́n ọba fi ṣe àpọ́nlé fún ní ó gbọ́rọ̀ wá torí yíhun kó máa pèrè ní nǹkan kí nǹkan fáwọn èèyàn ní tí yóò jẹ́ kó lóun jẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní kó máa sọ fáwọn èèyàn pé kúnú ìbàdàn lè èmi ni ẹ máa ṣèjọ́sìn fún èmi ni ẹ máa ké walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba bima kuntum tadrusun in tí ó máa sọ fún wọn òun ni pé ẹ̀yin èèyàn in tí mò ń kọ́ yín yìí in tí mò ń ṣàlàyé fún yín ní òfin ọlọ́mọba ẹ̀dì wòlíì ọlọ́mọba ẹ̀dẹni ọlọ́mọba látara rẹ̀ látara wípé ẹ̀yin náà tó ń kọ́ àwọn èèyàn ní nǹkan tí mò ń ṣàlàyé fún yín látara wípé ẹ̀yin náà múlò nǹkan tó ṣe wípé à ń kọ́ yín walakin kunu rabbaniyin bima kuntum tuallimuna alkitab wa bima kuntum tadrusun ẹ̀dẹ́ni ọlọ́run ẹ̀dì wòlí ọlọ́run ọba látara nǹkan tẹ́ ń kọ́ àwọn èèyàn àti ntẹ́yìn náà ń kọ́ ẹ̀ ń kọ́ àwọn èèyàn àwọn èèyàn mú lò ẹ̀yìn náà ń kà á ẹ̀yìn náà mú lò ṣùgbọ́n pé èèyàn kan lẹ́bù ó débi wípé a máa pè lọ́lọ́run àbí tá a bá ti ń wá nǹkan òun là á máa ké pé eléyìí ẹni tó bá fi lè gbé rẹ̀ sí gbogbo bẹ́ẹ̀ màláìka ló jẹ́ ní ànábì ọlọ́wọ́n ọba kan ló jẹ́ ní wòlíì kan ló péré ní ọlọ́wọ́n ọba nírú àwọn èèyàn bẹ́ẹ̀ já ànámọ́ là fi san ọ́ lẹ́sàn ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́n ò ní sọ orú sọkúsọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn màláìka ọlọ́wọ́n ò ní sọ torí pé ọlọ́wọ́n ọba fọ̀ wọ́n nípa pé àwọn táǹsán wọ̀nyí wàlá yẹ̀ṣfàrúnà ìlà ìmọ̀lẹ́tàbọ̀ wọn à ní ṣìpẹ̀ fún yàn kan àyàfi ẹni tí ọlọ́run ọba yọ́nú sí àwọn màláìkò sínú àwọn tí ó mọ̀ sọ wípé ojú tó bá rí wa kò tún wọ náà mọ́ àbí nǹkan báyìí báyìí báyìí báyìí ni a ṣe gbádùjọ́ ń gbé ní alìkèyàmá àwọn màláìkò sínú àwọn tí sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti sin lọ́run láyé ń bí tí ó tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba màláìkà kan ò lè ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ lànà bí ọlọ́wọ́n ọba kan ò lè ràn án lọ́wọ́ ló fi jẹ́ pé tá a bá wo àwọn ẹ̀kọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ fún ọmọ rẹ̀ ó ní ya fatima ìrẹ́ fatima ẹ̀yìn máàlì iṣẹ́ dáadáa dọ̀wọ́ rẹ̀ fa inni la ogun ni anki nala ìṣẹ̀yà mi nira lọ́wọ́ kan tí mo lè ṣe fún ẹ ìtẹ́lẹ̀ tí yẹn lè fi qualify ni pé kí òun gan fún rẹ̀ kó ti ní mọ́nì lára ẹ̀ wọ́n lè wá sí gbẹ rẹ̀ kí ipò rẹ̀ tún ga sí ṣùgbọ́n ẹni tó ṣe pé kò ní minimum qualification tá ń pè ní mọ́nì iṣẹ́ kẹfẹ́rí nìkan tó ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ kò sí ìṣìpẹ̀ kan tí ànábì kan lè ṣe fún bẹ́ẹ̀ ni kò sí ìṣìpẹ̀ kan tí màláìkà kan lè ṣe fún màláìkà kan ò dẹ̀ gbọ́rọ̀ péré ẹ̀ ní ọlọ́run fún àwọn èèyàn bẹ́ẹ̀ lànábì kan ò gbọ́dọ̀ péré ẹ̀ ní ọlọ́run fún àwọn èèyàn torí pé ọlọ́run ọba sọ ní nǹkan tó clear ni máa kánà ní bàṣàrì kò tọ́ fún ẹ̀dá kan àyè kọ́nà ọba pọ́nlé pẹ̀lú kó fún un ní tíra ó fún un ní ìjánabi ó fún un ní òfin yóò máa sọ fún àwọn èèyàn pé kí ni kúnú ìbádà lè èmi ni ẹ máa sìn èmi ni ẹ máa kégbè èmi ni ẹ máa gúnra fún èmi ni ẹ máa jẹ́jẹ́ fún walakin kúnú rabbani yìí na bí máa kúntùn tó alimu ní kìtàbà bí máa kúntùn tẹ́dùrùsù ẹ ti wòlé ọlọ́wọ́ bá látara nǹkan tẹ́yìn náà fi ń kọ́ àwọn èèyàn látara nǹkan tí ẹ̀yìn náà ń kọ́ ọ̀nà méjì àbí kálílárọ̀ ọ̀nà tí yẹn fi di wọ̀lé ọlọ́run ọba mi òun ni kéèyàn máa kọ́ àwọn èèyàn ní ìmẹ̀sìn bákan náà kóun náà máa ka ìmẹ̀sìn ìkọ́ tá ń sọ kíkọ́ kéèyàn máa mú olù ni kò ṣe ni tó kàn kọ́ àwọn èèyàn tó ń gan fúnra ẹ̀ ń ta òun tó ń kọ́ àwọn èèyàn àbẹ́ni tó ṣe kó ń kà tó ṣe pé tó ń kà òun gan fúnra ẹ̀ ń ta kú ṣùgbọ́n kíkọ́ tó ṣe pé ó wúlò fún àlẹ́ ìmọ̀ náà fi èèyàn pè ní ìmọ̀ tó wúlò lára ọ̀nà téèyàn máa fi di wàlí ọlọ́run ọba òun lè léyìí ní ọ̀nà tó ṣe pé ó easy púpọ̀ òun ló fọ́ tó jẹ́ pé kan lára àwọn afẹ́ẹ̀sì ó ní àlè ìlmù láyà àdìlù òṣè ó ní ìmọ̀tẹ́rí yẹn kò sí ta lè fi wé ṣùgbọ́n lè máa sọ hàt ní ìyẹ́tù fún ẹni tí àníyàn rẹ̀ bá dá pẹ̀lú ẹ̀lú ìmọ̀ta fi ń wojú rí ọlọ́run ọba ìmẹ̀ẹ̀sìn kò ń ṣe ta fi ń wáyé ìta fi ń wojú rí ọlọ́run ọba ẹni tó bá wáyé mẹ́sìn tó fi wó ojú rí ọlọ́run ọba iṣẹ́ ìjọsìn ńláńlá ni tó ṣe pé kò sí iṣẹ́ ìjọsìn tá a lè fi wé torí wípé iṣẹ́ yẹn iṣẹ́ tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá ṣe ni wọ́n mọ ìmọ̀ ẹ̀sìn bákan náà wọ́n kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn wàlákin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba wa bima kuntum tadrusun ẹ̀dí ẹni ọlọ́run ọba látara nǹkan tẹ́ ń kọ́ àwọn èèyàn látara nǹkan tí ẹ̀yin náà ń kọ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala o fi eléyìí rinlẹ̀ nípa àwọn màláìka rẹ̀ nípa wípé wọ́n ń ṣe ẹni tí pépè èyí tí ó kì í ṣe quality wọn máa ra wọn kódà wọn ní ṣìpẹ̀ fún ẹni tí ò bá qualify fún ìṣìpẹ̀ wọn ẹ̀yin káti ẹ̀ wá sọ pé yẹn kan nu wọn àbí kan nu wọn lọ sọ wípé òun jẹ́ ọlọ́run òun ni káwọn èèyàn máa sìn ní ká máa ké pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ nu wọn fadhalika najzi jahannama kadhalika najzi zalimin bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ó tún tẹ̀síwájú ó ní awalam yara alladhina kafaru ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí ṣé wọ́n rí ní anna samawati wal ardo kana taratqan ipe sánmà àtilẹ̀ kana taratqan méjèèjì ó jẹ́ nǹkan tó ṣe wípé àgbòdípa tó ṣe wípé kò ń ṣe nǹkan tó yanu fafataknahuma àwọn ọlọ́mọba àwa ṣe wọ́n ní nǹkan tí ó yanu wàjàánà mìnàlmá ìkúlẹ̀ṣe hayin àwọn amújáde mìnàlmá látara omi kúlẹ̀ṣe hayin gbogbo nǹkan tí í ṣẹ̀mí afẹ́lá nínú ọlọ́run ní àwọn kẹfìrí wọ̀nyí ṣé wọn ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú pé wọ́n rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn afẹ́ ilé ìṣíwájú ní tí wọ́n sọ nípa áyà yìí òun náà ni pé áyà yìí sọ̀rọ̀ nípa sánmà ìpè ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ṣe ní nǹkan tí kò ní rọ̀jò ńgbà míì ìgbà míì yóò rọ̀jò ìgbà tó bá di pé òjò ń bọ́ láti sánmà ọlọ́wọ́n ọba ti fàtàkọ rẹ̀ mu ó ti yá ní nǹkan tó ṣe wípé ó ń rọ̀jò bákan náà ilẹ̀ ó lè jẹ́ ilẹ̀ tí ò lè wúrúgbìn ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó ṣe ní ilẹ̀ tí yóò máa wúrúgbìn jáde tí irúgbìn ó máa jáde láti inú rẹ̀ lọ́lọ́wọ́n bá ti pé wọ́n sàmá ìdá ti rájú wọ́n àrùn ìdá ti sọ́dẹ̀ ọlọ́run ní sánmà tó ṣe wípé ìdá ti rájú tó ṣe pé òun ló ní omi tó ṣe wípé yóò máa sọ yóò máa gòkè padà omi tí ó máa sọ tí ó máa gòkè padà àwọn onísáyẹ́nsì wa ní kinní ni wọ́n pè ní evaporation ọlọ́run ọba ló ṣe sánmà bẹ́ẹ̀ tó ṣe pé yóò máa lọ sókè omi ó máa padà sókè yóò tún máa sọ̀kalẹ̀ padà wàlárùdì dáàtì sọdírí ilẹ̀ tó jẹ́ nǹkan tí máa yanu tí àwọn nǹkan máa jáde ń bẹ́ lára rẹ̀ ò ní àwọn irúgbìn bákan náà àwọn àlùmọ́nì lóríṣiríṣi tí ó máa jáde ń bẹ́ kí la fẹ́ lóun délé òun ni pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú bí wọ́n ṣe sọ torí látọ̀rọ̀ àwọn sàhábà míì náà nígbà pé tí àyà yìí sọ̀rọ̀ ń pa òun náà ni wípé àwọn kẹfìrí ṣé wọn rí tó ń ṣẹlẹ̀ ni ṣe báwọn náà ń gbójú sókè wọn ní bójú ṣe ń sọ̀kalẹ̀ wọ́n rí wípé òjò tó ń sọ̀kalẹ̀ yìí kò ń ṣe gbogbo gbà náà ló ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ìgbà kan yóò dì í tó ṣe pé kò ní ìgbà kan yóò irúgbìn náà rí bó ṣe ń wù nínú ilẹ̀ pé ìgbà kan ni lè ó yanu ìgbà kan ni ò ní yanu ṣé kò yẹ kí wọ́n mọ̀ wípé ẹnìkan ní èèyàn kan àbí ká sọ pé nìkan ni ó ń mójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe ń lọ sókè la fẹ́ ló ń bẹ́ẹ̀ òun ni pé àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìyanu tó ń bẹ lágbàáyé tó ń bẹ lórí ilẹ̀ àbí tó ń bẹ ní sánmà àwọn nǹkan tí ó tó kí ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala bá lórí kò tó yẹ kí ó lè fi juwọ́lẹ̀ fún ọlọ́mọba tó yẹ kó lè fi sin lọ́wọ́ làwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí nǹkan ṣùgbọ́n tó pẹ̀lú gbogbo eléyìí náà wọn àjúwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run bá ní wọ̀ká ayími ayé ti fi sàmá ọlọ́run ní àmàyé ayé fi sàmá wà tó art tó ṣe kó bẹ́ sánmà àtilẹ̀ èyí tó ń wá láti sánmà èyí tó ń wá látòrí ilẹ̀ ní tó gbé yàmù rúnà àlẹ́yà tí wọ́n ń gbàgbẹ́ kọjá tí wọ́n ń rí àwọn nǹkan yẹn ṣùgbọ́n wọ́n ń máa nà wọ́n ń gúnrí kúrò bọ́ ṣe ń rí náà ni wọ́n gba àwọn àgbàtọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n ju ọdún sẹ́lẹ̀ fún àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n ń rí àwọn àmì wọ̀nyí wọ̀ká ayé mi àyà àmọye àyà àwọn nǹkan ìyanu tó ṣe yí pé ó wá láti sánmà àbí àtòrí ilẹ̀ náà ni yàmùrú náà lè yàn tí wọ́n ń gba rẹ̀ kọjá ṣùgbọ́n wọ́n máa ń àmúre dóòlù ṣùgbọ́n wọ́n gúnrí kúrò níbi àwọn nǹkan wọ̀nyí ni so àwọn ẹni ìṣíwájú bí wọ́n ṣe tú òun lélẹ́yìí nípa pé ó ní í ṣe pẹ̀lú rírọ̀jù bákan náà ó ní í ṣe pẹ̀lú kí àwọn irúgbìn kan òun bẹ́ẹ̀ àwọn mínú àwọn ẹni ìṣíwájú náà wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní wípé gbogbo sánmà méjèèje ó lẹ̀ papọ̀ ni kọ́lọ́n ọba kó tó sẹpẹ́rẹ́tì rẹ̀ bákan ilẹ̀ méjèèje ó lẹ̀ papọ̀ ni kọ́lọ́n ọba subhanahu wa ta'ala tó sẹpẹ́rẹ́tì rẹ̀ àwọn mínú àwọn ẹni ìṣíwájú náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn mínú àwọn tí wọ́n ń tú alkùránì lóde òní pàtàkì jùlọ àwọn tó fẹ́ tú ní tútù tó ṣe wípé yóò bá scientific discoveries mu, wọ́n á ní ìtumọ̀ rẹ̀ òun náà ni pé anna samawati wal ardo kana taratqan ipe àti sánmà àtilẹ̀ wọ́n lẹ́pọ̀ tẹ́lẹ̀ fafataknahuma àwọn ọlọ́wọ́n ọba àwa ìyá méjèèjì wàjàánà mìnàlímà ìkúlẹ̀ ṣe é hayè àwa ṣe látara omi gbogbo nǹkan tí í ṣẹ̀lẹ̀ ọ̀nà méjì ni wọ́n fi wo àkọ́kọ́ wọn fẹ́ gbé wọlé látara nǹkan tí wọ́n ń pè big bang theory nípa wípé ìpìlẹ̀ ayé látara máàsì kan tó ṣe pé kìíní wa explode ìgbà tó explode ó di wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù àwọn galaxies lóríṣiríṣi ó fọ́ bákan náà látara galaxy ẹyọ kan à ní àwọn solar, uh, solar system irú títí tí àwa ń bẹ́ńbẹ́ òun àti àwọn tó ń tẹ̀lé àwọn ẹ̀ náà tún fọ́ látara ìyẹn náà a tún ní àwọn oríṣiríṣi so ní ìtumọ̀ rẹ̀ náà ni wípé máàsì kan òun náà ní nǹkan tó ṣe wípé ó explode ìgbà tó explode òun ló di pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fọ́ọ̀mù sọ̀wọ́lámi yàrá lẹ́dí iná káfọ́rú ọlọ́run ní ṣé àwọn tí wọ́n jẹ́ kẹfìrí ṣé wọ́n rí ni pé anna samawati wal ardo ipe sánmà méjèèjì wal ardo àti ilẹ̀ káàdàtà rọ̀tọ̀tọ̀ wọn lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ni fatakunahuma àwọn ba bá wá sẹpẹrẹtì wọn wọjà ànàmìlẹlẹmà ìkùnlẹṣẹ ìhàyè gbogbo nǹkan tó wá ń ṣe mí àní kó máa jáde látara omi tá a wo tútú tí wọ́n tu yìí tútú tó ṣe yí pé ó lè mọ iye àwọn tó ṣe pé wọ́n ṣíwájú nínú àwọn kẹfìrí gan ni torí pé pàtàkì wọn sọ yí pé ṣé wọn rí ni ń gba owó ní ipe wọn fọ́ọ̀mù àwọn nǹkan lóríṣiríṣi galaxies and co ìgbàwo ni àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ ìgbàwo náà discover àwọn nǹkan wọ̀nyí táàfù wa sọ pé tọ́nà fi bá wọn sọ̀rọ̀ òun nìkan tó ṣe wípé thousands of years so to say àbí kárí hundreds of years later ni àwọn èèyàn padà wá mọ̀ eléyìí làwọn afáà mi sọ pé wọn báwọn ẹni ìṣíwájú ṣe tù yẹn náà ni tá a fi tù so ìyẹn nìyí ó rọrùn fún àwọn kẹfẹ́rí ayé àrẹ́mísọ̀lá asálám láti gbọ́ yé so àwọn náà rí bójú ṣe ń rọ̀ wọ́n dẹ̀rí bí ilẹ̀ ṣe ń yanu ti irúgbìn jáde mẹ́ so kò rẹ̀ sí nǹkan tí ó takò níbi àyà yìí so nǹkan tó clear ni ṣùgbọ́n ká ní afẹ́yọ́ sáyẹ́nsì nínú àbáfẹ́yọ́ àwọn scientist nínú àwọn àmọ́ yí kùránì ní sọ́ṣèwé tí a fi agree pẹ̀lú nǹkan tán sọ eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kó sí i lóde òní ṣùgbọ́n mistake ńláńlá ni torí pé sáyẹ̀nsì tá a fẹ́ sọ yẹn náà ẹnu òkú lórí rẹ̀ lórí àwọn nǹkan tó pọ̀ lẹ́nu òkú lé lórí lápèjúwe àwọn nǹkan nu wọ́n gbà gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ ní àmọ́ iye gbà nípa wípé ilẹ̀ tá a wà yìí àwọn kan gbà wípé ilẹ̀ yìí ó ń yí ṣùgbọ́n before copernicus àbíkátẹ̀ sọ wípé before àwọn èèyàn bíi galilo wọn gbà pé kí ni ilẹ̀ yìí wọn tiẹ̀ gbà wípé ilẹ̀ lára àwọn àtẹ́ndáǹsì òun ni ipe ilẹ̀ òun yí lẹ́gbẹ̀ẹ́ òun that is ó wà pẹ̀lú òun wọn tiẹ̀ gbà in tí wọ́n gbà gangan ni wípé ilẹ̀ gangan ni center of the universe àwọn tí wọ́n dẹ̀ ń sọ eléyìí wọn kì í ṣe àwọn táwọn èèyàn pè ló pé èèyàn àwọn tá a máa pè láwọn scientist ìgbà yẹn náà ni àwọn tá a pè láwọn astronomers ìgbà yẹn tá a bá wo èèyàn kan bẹ tán pè ní Ptolemy Greek astronomer ni lára àwọn tó gbajúmọ̀ dáadáa kò dẹ̀ ń ṣe onìkan àwọn tí wọ́n jẹ́ àwọn philosophers àbí àwọn astronomers before rẹ̀ náà ní ti gbogbo náà ní believe. yẹn òun ni pé ilẹ̀ ní sẹ́ńtà ayé eléyìí dẹ̀ ni belief tó ṣe wípé wọ́n mú tí wọ́n dúró lé lórí for centuries tó let me ń sọ yìí ó wá before anabiwa muhammad sallallahu alaihi wa sallam ẹni tá ń sọ yìí ni ó exist ní second uh, century A.D. that is lẹ́yìn but here, anabi isa alayhi salatu wa salam tó kúrò láyé ní nǹkan abi close to bí abi 200 years ẹni tá ń you. yìí ni ó ti exist ṣàlùpá àwọn philosophers gan wá before anabi isa alayhi salatu wa salam àwọn èèyàn bíi aristotle socrates àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ To tó ṣe yí pé wọ́n ní àwọn nǹkan táwọn dúró lórí nípa ọ̀rọ̀ Sọ̀rọ̀tọ́lẹ́mì lára àwọn great astronomers ìgbà yẹn ni òun bìlíìfù yìí pé ilẹ̀ òun ni sẹ́ńtà ayé wọ́n bìlíìfù pé oòrùn òun yí káàkiri ilẹ̀ ni ilẹ̀ wà bó ṣe wà eléyìí ni bìlíìfù àwọn scientist kò sí tó yẹlé ló ń ka ní tó lè ló ń ka nípa sáyẹ́nsì títí di ìgbà tí Copernicus fi dé and that was in the fifteenth or so century so ní nǹkan bí abi three tẹ eh, one thousand three hundred years lẹ́yìn ìgbà yẹn ni copernicus wá wá ó wá ní nǹkan tó ń gbá ní research òun rí wípé òun ní center universe so ilẹ̀ lára àwọn tó wà pẹ̀lú òrùn ni àti àwọn nǹkan tó kù ìyẹn náà náà tún dìmú títí títí tí àwọn èèyàn bíi galileo kepler àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn náà tún dé pé hùn hùn ní ilẹ̀ kó ṣe pé ó kàn wà pẹ̀lú òrùn nìkan ó ń yí káàkiri òrùn ni ìgbà yẹn náà ló tún di pé wọ́n tún bá ibi view yẹn sọ ipa pé ilẹ̀ yìí ṣùgbọ́n pé lè tàn sọ náà fún ẹni tó bá wò dáadáa yóò rí pé láàrin ara wọn gan ẹnu òṣìkò lórí pé ṣẹlẹ̀ yí àbí òyì ẹnu òṣìkò lórí ẹ àwọn kan ló yí àwọn kan ní òyì ìkànnì wọn sọ láìpẹ́ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nìkọ̀ọ̀kan qualify láti jẹ́ center of universe tó ṣe pé o fẹ́ máa ṣe bí ẹni gbọ́ ọ̀rọ̀ tí Copernicus sọ̀dà mọ́ kí la fẹ́ lò ó ní pé sáyẹ́nsì tá a la fẹ́ dúró tì í kò ṣe gbogbo ẹ̀ náà la lè gbà wọlé tán yẹn torí pé mí náà nú àwọn nǹkan tí wọ́n ń sọ assumption ni mùsùlùmí tó bá dẹ̀ ti gbọ́ àyà ọlọ́wọ́ bá yé pé má aṣáàtò bukharika samawati wal ardi ọlọ́run nígbà tó ń wo da sánmọ̀ kò sẹ́ni tó ń pè dá sí wọn wàlà kọ́kọ́ àfúnṣe kódà gbà tó ń wo dọ́mọ ènìyàn so wàjà anamdẹ̀lmá ìkúlà ṣe ìnáyé tí ọlọ́run bá sọ nígbà yìí àwọn atútù ipa pé ó ń sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti inú omi ni àwọn creatures ti bẹ̀rẹ̀ láti rí àwọn nǹkan tó ṣe gbé àwọn àwọn amú ẹ̀bà nǹkan kan single cell àwọn nǹkan yẹn tó bẹ̀rẹ̀ ayé nìyẹn question tí yóò béèrè pé bóò ni wọ́n ṣe mọ̀ pé tó bẹ̀rẹ̀ ayé nìyẹn sọ wá nígbà tí àwọn ṣe àwọn àwọn excavations kan àwọn ṣe àwọn kinní kan àbàtà wọn ṣe àwọn so wọ́n mú oríṣiríṣi wá tó ṣe pé àwọn gbogbo fúnra wọn ò lè fi rinlẹ̀ eléyìí ló ti ìkànnì wọn ló fi lọ́n sọ wípé ìpìlẹ̀ ọmọ ènìyàn àtàrà ànàkí láti wá àdàgbàsókè látara ìran ìnàkí ni àwọn ìran ìnàkí ló padà di ọmọ ènìyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ìsọkúsọ ọ̀rọ̀ ni tó ṣe pé tamani kó mú evidence wá kò lè rí evidence mú wá ṣùgbọ́n gọ̀rọ̀ àwọn èèyàn pàtàkì jùlọ láwọn lóyìnbó ni wọ́n gbà gbọ́ wọ́n ní believe in the theory of evolution ti Charles Darwin ipe àtàrà ànàkíní ọmọ ènìyàn ti wá so bẹ́ẹ̀ dẹ̀ ní gbogbo àtàrà omi ni wọ́n ti dá wa that is omi ni àwọn single cells yẹn ti jáde sùgbà tó yá wọn padà jáde sórí ilẹ̀ wọn padà jẹ àwọn nǹkan bíi oríṣiríṣi aláǹgbá nǹkan kan mọ́ra wọn aláǹgbá padà dẹ yẹyẹ padà di àwọn ìnàkí mọ́ra wọn wọ́n kà sọ gbogbo àwọn nǹkan tó ṣe pé ojú wọn ò tó ṣùgbọ́n mùsùlùmí tó bá ti máa áyà pé má aṣáájú nǹkan kan sàmáwá àti wọláàdì ìgbà tí máa dálẹ̀ kò sẹ́ni tí mo pè dá sí ìgbà tí máa dá sọ́nà kò sẹ́ni tí mo pè dá sí wọlá kọ́kọ́ àǹfọ̀sí yìí ìgbà tí màá dọ́mi ènìyàn gangan fúnra wọn kò sẹ́ni tó witness ẹnu wọn wọ́n máa kún tó mú tẹ̀kọ́dá ní mọ́tẹ́lì náà àdúrà ọlọ́wọ́n bá ní àwọn tí ń sọ àwọn èèyàn ìmí ọlọ́wọ́n bò lè mú wọn lódùn lọ́wọ́ tó ṣe wípé wọn ò ní àwọn fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run òun ló fọ́ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tápẹ́ra wọn scientist lónìí wọn á ní kò sọ̀rọ̀ òun ní àwọn èèyàn bíi Richard Dawkins lára àwọn evolutionary biologist ní Britain òun ò gbọ́ ọlọ́run ọba gbọ́ kò gbẹ̀sìn kankan gbọ́ yóò máa fi ẹ̀sìn ṣeré ni ó gbà pé ayé yìí ó kàn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ni in fact ẹlòmínú wọn gbà wípé big bang theory tá à ń sọ yìí ẹlòmínú ó ṣe pé nǹkan kan explode kọ́ in fact ayé ò nípìlẹ̀ ayé kò ní ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn àmì inú wọn èrú ẹ̀ nìyí sí stephen hawking tó ń sọ kò sí ayé kò sí pìlẹ̀ fún bí nǹkan kan ṣe ń lọ náà nìyẹn ó kàn ń lọ ó kàn ń lọ so torí ẹ̀ wọ́n á gbé àwọn oríṣiríṣi theories wá tó ṣe pé àwọn èmi ó kàn máa kó o jẹ à ń sún eléyìí nítorí pé kí ni ká lè pàkíyèsí ara wa sí wípé kò ń ṣe gbogbo nǹkan tá a máa ń sọ náà láàmú àgbà èmi àwọn náà kan ronú ni for years wọ́n sọ wọ́n á ní kíní kan àwọn kíní kan ń bẹ tó ń pè ní black holes òun náà ni pé àwọn stars tá ń rí èmi akẹ́rì pé yóò collapse tó bá ti collapse ni yóò padà lọ fọ́ọ̀mù kíní kẹta ń pè black hole black hole yẹn ni wọ́n ní anything tó bá wọnú ẹ̀ kò tún jáde mọ́ eléyìí ni theory tí wọ́n mú dání for years ìgbà tó yá ọ̀pá Stephen Hawking padà ló ń discover kankan ìtàn padà pè ní Stephen tán pè ní Hawking radiation òun náà ni pé àwọn kankan ó lè padà gbanú ẹ̀ jáde náà èwo ló correct ní méjèèjì èwo ló wrong inú nǹkan tán méjèèjì náà ni àwọn scientist ni wọ́n sọ so àwọn náà náà tún sọ fún wa nísìnyí wípé nǹkan lè gbanú àwọn star tó bá collapse jáde in fact ó tún lè jẹ́ information pé kí ni àwọn universe míì tún wà so wọ́n tún ní kíní kan bẹ tó ń pè ní multiverse àbí universities yàtọ̀ sí ẹyọ kan tá a mọ̀ yìí torí náà àwọn onígbàgbọ́ nu gbogbo àwọn nǹkan wọ̀nyí àfẹnitọ́nà bá ṣàánú nu wọn tó jẹ́ mùsùlùmí tọ́nà ní kó rí òdodo nínú wọn ṣùgbọ́n ẹni tó ṣe yí pé ó kàn jòkó ti sáyẹ́nsì ní tí ọpọlọ ẹ bá ti sọ fún náà ni ó mọ gbé kalẹ̀ fáwọn èèyàn yóò dẹ̀ ní pé kí ni scientific fact ni tẹ́ bá ní kó prove ẹ̀ kò lè prove ẹ̀ sèyàn kó jòkó síbi tó jòkó sí yóò dẹ̀ mọ ṣe calculation mathematical calculation yóò dẹ̀ mọ sọ fún wa iye billions of years tí ilẹ̀ ti lò ó lè ní ilẹ̀ táwa yìí wọ́n dá thirteen billion years ago tẹ́bá ní kó prove ẹ̀ kò lè prove ẹ̀ ju wípé calculation táwọn ṣe kí la fẹ́ lóun délé òní pé àyà yìí táwọn kan try láti tú ní tútú tí a bá tí àwọn scientist kọ̀ọ̀kan sọ láwùjọ kò ń ṣe nǹkan tí ó lè bá a mú bẹ́ẹ̀ tó bá fẹ́ jọ bí ẹni bá a mú yóò mọ̀ sọ wípé ọlọ́wọ́ bá àdírẹ́sì àwọn kẹfẹ́ ní maka pẹ̀lú nǹkan tó ṣe pé wọ́n gbọ́yé ntọ́lọ́wọ́ bá náà sọ fún wọn òun náà ní pé àwọn alábíàrá lẹ́dí na kàfàrú àwọn kẹfẹ́ rí ṣé wọ́n rí ní anna samawa àti wọ́n láàrùtì ipe sánmà àtìlẹ̀ káàdà tààrọ́ ti kọlù méjèèjì ó jẹ́ nǹkan tí ò lè yanu tẹ́lẹ̀ fàfàtàkìnáwùmá ọlọ́ni àdẹ̀ ṣe wọ́n ní nǹkan tí yanu wàjà àmì lẹ́lẹ́mà ìkúláṣe òjò tó ń rọ̀ omi tó ń sọ̀kalẹ̀ àjẹ́ kí ó dé kí àwọn nǹkan kó mọ wò láti lẹ̀ báwọn ẹni ìṣíwájú wọn ṣe gbọ́ yìí kò dẹ́sí nǹkan tó rán pẹ̀lú tẹ̀síìrì ṣùgbọ́n ká fẹ́ bẹ́ẹ̀dì àyà yìí láti lè fi súùtì táwọn scientist sọ àkọ́kọ́ ni pé ṣẹ́ni wọ́n kò lórí nǹkan sọ àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí so bó mo ṣe fẹ́ tẹ̀lé tẹ́lẹ̀ yìí sọ tó ṣe pé láàrin ara wọn tó ń jọ jẹ́ kẹfìrí ara wọn tó ń takò nǹkan tí ẹnì kejì sọ tá má sọ̀rọ̀ nínú physics lónìí kò sí lọ́dọ̀ ọmọ tó bá ṣe physics kò sẹ́ni tó ṣe wípé kò ní respect fún ẹni tí wọ́n pè ní Einstein Einstein tó gbé àwọn oríṣiríṣi theories kalẹ̀ bí special relativity ni àbí general relativity ara àwọn míì tán tó wá lẹ́yìn rẹ̀ ní tẹlifíṣìn bẹ̀ láyé ni wọ́n tó sọ pé tó sọ yóò correct in fact pé tí Einstein sọ ó ṣì ọ̀rọ̀ àwọn bí èèyàn bíi Uh, kẹ́pùlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe ọ̀rọ̀ wọn tú ni tó táwọn tó tú bòmí lọ́nà mi ẹni táwọn sọ náà professor làwọn mi náà doctors làwọn mi nínú the same field so àwọn tún gbé mi kalẹ̀ gẹ́gẹ́ bí ó jẹ́ pé ńgbà tí einstein ó sọ títí ẹ̀ òun kò pé nǹkan tí isaac newton sọ ọ̀rọ̀ títí ẹ̀ náà kò gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa òun náà tún ṣe ní every time ló rẹ̀ mọ̀ sọ pé lè ní scientific fact scientific fact èwo ni fáàtì ń bẹ nítorí wọn pè ní fáàtì ní ó yẹ kó jẹ́ pé bó ṣe máa rí lọ nìyẹn ṣùgbọ́n a rí pé àwọn èèyàn ń chéńjì ẹ̀ eléyìí náà wá pé tẹ́ni tó ṣíwájú ń sọ kọ̀rẹ́kì ẹ̀ǹgbà báyìí ló kọ̀rẹ́kì so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé kò ní jẹ́ kẹ́sìn ń da ọgbọ́n lọ́wọ́ ntọ́lọ́mọ ọba bá sọ òun lọ́rọ̀ wàtá mẹtikẹ́lì mọ̀tòrọ́ bìkà sítkọ̀ mọ́ àdìlà eléyìí ni tó gbé ní òdodo eléyìí ni tó gbé ní déédéé òfin ọlọ́wọ́ òun ni déédéé gbogbo òfin àgbélẹ̀rọ táwọn èèyàn ṣe tó ń takùtọ̀ ọlọ́wọ́ bá mùsùlùmí gbọ́dọ̀ gbá dànù sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ẹ́n báwọn bàbá wa ṣe máa ń ṣe gbogbo àṣà táwọn bàbá bá ń ṣe tó bá ti takò òfin ọlọ́run tó dẹ́ ó gbọ́dọ̀ gbá àdùsẹ́gbẹ̀ẹ́ kan ni tó o bá gbá àdànù sẹ́gbẹ̀ẹ́ kan big question mark ló ń bẹ nínú ìsìláàmù tó ń pè mọ́ rẹ̀ ó gbọ́dọ̀ gbá sẹ́gbẹ́ kan torí pé ọlọ́run ọba ló ní òfin òfin tó bá ṣe òun lòfin tó pé pérépéré bákan náà gbogbo information tó wọn bá fún wa òun ni òdodo níṣẹ́ ọlọ́run ọba sọ fún wa pé sánmọ̀ ń bẹ ilẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn tá à ń sọ yìí àwọn onígbàgbọ́ pé sánmọ̀ ń bẹ wọ́n á believe pé nǹkan tí àwọn tó ń jẹ́ sánmọ̀ apart from wípé space àbí nǹkan tá à ń rí lókè tó yẹ pé lárúbáwá pè ní sánmà náà dàbí ṣé ibì kan bẹ tó ṣe pé ọlọ́run kan bẹ ń bẹ ibì kan bẹ táwọn màláìka ń gùn lọ wọn ní kò sí pé gbogbo yìí táwọn bá jáde táwọn bá kúrò lórí ilẹ̀ gbogbo táwọn kan máa empty space làwọn rí lọ ni so kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú pé ibìkan bẹ tó ń pè sánmà àkọ́kọ́ sánmà kejì sánmà kẹta sánmà èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn bìlíìfù nìyẹn so èwo làá dì mú nu méjèèjì ṣé tuntun làá dì mú àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa ọ̀rọ̀ wọn ń takora wọn níbi ọ̀pọ̀lọpọ̀ fún eléyìí ò túmọ̀ sí pé islam tako science islam ẹ̀sìn science náà ni torí pé ọmọ ènìyàn láti dé one náà ló ti ń ṣe science anabi adam alayhisalatu salam ìgbà tó ti wà lórí ilẹ̀ àwọn tí wọ́n ń dáná láyé ìgbà kan tí wọ́n mú òkúta méjì tí wọ́n ṣa tí wọ́n fi lura wọn tí ló jáde bẹ́ẹ̀ sáyẹ́nsì nìyẹn náà nísìnyí àwọn òkàkú mọ́ torí pé àwọn pé kí ni àti develop dada èyí táwa náà ṣe ń sin ta gbójúlé àwọn kan náà ṣe ń bọ̀ lẹ́yìn wa tó ṣe mú àwọn òpé wúrú ah, àwọn primitive way wọn bàbá wa fi ń ṣe nǹkan yìí bọ̀ lásìkò títí wá sí à ń ka kún pé kí ni science ni àsìkò gbà kan ni tí àwọn èèyàn bá gun mọ́tò wọn ò mọ wo bí ẹni pé ah irú èwo lélẹ́yìí nísìnyí pléènì wà oríṣiríṣi jẹ́ẹ̀tì wà tó ṣe pé ẹ fẹ́ lọ bì kan ní àsìkò gbà kan síbì kan sí àsìkò kan nìyí àwọn èèyàn ní sọ pé kò pọ́síbù ńgbà kan ìgbà tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó gbéra láti mecca tó lọ betul maqdis ní jerusalem láàrin òru kan tó lọ sánmà tó padà dé àwọn ará mecca ní wọn làwọn ò gbà gbọ́ ẹlòmíì kan tí ó gbà gbọ́ tẹ́lẹ̀ ó wò pé nùnú eléyìí ò pọ́síbù òru kan láàrin òru kan ó lọ lálẹ́ ó dẹ̀dẹ́ láàárọ̀ sí ó sọ fún wa pé ó lọ sánmọ́ ó lọ dáhàánù kò pọ̀ sílò ẹlòmí lóhun ṣe islam náà torí ẹ̀ ṣùgbọ́n nísìn láti mẹ́kà sí jerusalem how many hours ni by flight tẹ́lẹ̀ tí ẹ̀ka máa sọ fún wa pé òun kúrò láti èkó lọ sí kaduna ó wá ní òun lọ láàrin ìṣẹ́jú kan sí méjì àbí olóhun tiẹ̀ lọ òun lọ láàrin ọjọ́ kan ló ń fi lọ ló ń fi ló ń fi padà dé àánì rọ ni nísì tí ẹ̀kẹ́ bá sọ fún wa pé òun lọ Kaduna òun padà dé láàrin wákàtí méjì ìkóṣọ́ tá a bèè lọ rẹ̀ ni pé ṣé by road ni àbí by flight tó bá ní by flight á ní ẹ̀rọ correct by road ni o correct but by flight ṣé possible kan ṣiṣẹ́ àwọn nǹkan míì tó ṣe pé èèyàn lè lọ láti Èkó lọ sí Kaduna kó ṣe pé láàrin twenty minutes ni ó ti dé padà ṣé possible so ẹni tó ń bẹ láyé ìsìnlẹ̀ ní kò pọ́síbù ó pọ́síbù kó ṣe pé àwọn tí ó mọ ọbẹ̀ lẹ́yìn wa wọn ó ṣe nǹkan tó ṣe pé yóò jẹ́ kí nǹkan yẹn pọ́síbù ni ọlọ́run bá lè fún wọn lágbára ẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ntí ẹ̀sìn bá sọ fún wa agbọ́dọ̀ gbá agbọ́dọ̀ mọ́ fi ọpọlọ wa ká máa fi takò àwọn kan ní wọn nísìnyí wọn ń takò ìgbé bóun ló ṣe pọ́síbù kí jìbìlì wá láti sánmà kó wá lóun wá sí ilẹ̀ wa bá muhammad sallallahu alaihi wa sallam ó ní e light years jẹ́ travel light years jẹ́ travel téyàn ó bá lọ láti ilẹ̀ yìí ní sí lọ sí inú oòrùn ipò fẹ́ lọ sínú oòrùn lọ́dọ̀ wọn ní pẹ̀lú light years ní ẹ máa spend nǹkan tí yóò kéré sí nǹkan bí ọdún mẹ́jọ ìpè ẹ fẹ́ wọnú oòrùn pẹ̀lú jet wọn tó ló yára ẹ náà ní ẹ máa spend nǹkan tí yóò dín ní ọdún mẹ́jọ láti lọ padà ibi tí sáyẹ́nsì develop dé nìyẹn so òun fojú yẹn wo ìgbà pé kò pọ̀ sí bóòlù jù bí ló ṣe wá wá láti ibẹ̀ yẹn ní tí ó wà bá ní sọ̀rọ̀ lásán sọ̀rọ̀ tí ó tún wá padà lára àwọn nǹkan tó fi ń takò nìyẹn ṣùgbọ́n ẹni tí islam bá rìn lẹ́nu ọkàn rẹ̀ yóò gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé fàálù lè máa rí èjì ọba tí máa ṣe tó bá ń bẹ lérò ń gbà rẹ̀ láti ṣe nìyẹn ọlọ́wọ́ bá ní tààrùjù mẹ́láyíkẹtù wọ rúhù ilé ìfíyẹ́wòmí kánà mìkìdàrú hamsina alfasana ọlọ́wọ́ ní àwọn mẹ́láyíkà bákan náà jibril alayhisalatu wasalam wọ́n ń gúnkè wá sọ́dọ̀ ọlọ́wọ́ bá fíyẹ́wòmí ní ọjọ́ kan tó ṣe pé mìkìdàrú kánà mìkìdàrú hamsina alfasana tabanika wo òǹkà rẹ̀ ní bíi fifty thousand years ni àwọn mẹ́láyíkà gúnkè wá sọ́dọ̀ ọlọ́wọ́ bá scientifically wọ́n á ní kò possible kò pọ́sibú ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣó gba alukur'an dànù ní olùtẹ̀lé sáyẹ́nsì tó ṣe wípé ẹnu wọn bó okò láàrin ara wọn sọ ẹni tí nǹkan bá yé tọ́lọ́mọ ọba subhana wa ta'ala lórí kan yóò dúró tí tí ọlọ́mọ ọba subhana wa ta'ala ti ó bá sọ so kí la fẹ́ ló ń eléyìí ọ̀wọ́ ni pé wàjú anamínà lè máa ikú ńlá ṣe ìhàyín afẹ́láyọ̀ nínú a ṣe gbogbo nǹkan gbogbo àwọn nǹkan tó ń bẹ tó ń ṣẹ̀mí àwọn irúgbìn yìí àwọn ọlọ́wọ́ bá a fi omi yè wọ́n omi tó ń sọ̀kalẹ̀ omi tí wọ́n fi wẹ́ tí wọ́n á fi yè wọ́n afọláyù mi ni ó wọ́n ní nígbàgbọ́ ni so àyà ìbáwọn ẹni ìṣíwájú ṣe tú kò sí ìṣkálù bẹ̀ rárá kò sí any problem pẹ̀lú ẹ̀ ní tó lọ ni òjò ló ń rí fẹ́ sí bí irúgbìn ṣe ń jáde nínú ilẹ̀ àbí àwọn àlùmọ́nì ọlọ́mọ ọba dẹ̀ fi bá wọn kẹfẹ́rí ìgbà yẹn sọ̀rọ̀ ní nǹkan tí wọ́n gbọ́ yé ṣùgbọ́n ká sọ wípé nǹkan tó ń túmọ̀ sí òun náà ni big bang theory àbí tó ń túmọ̀ sí òun náà ni theory evolution bí àwọn kan ṣe ń parọ́ tẹnu àwọn tí wọ́n kura ní mùsùlùmí tó ṣe pé wọ́n ń try láti fẹ́ wà apologetic láti fẹ́ máa defend ẹ̀sìn àwọn nǹkan tó bá rí pé àwọn ẹni ìṣíwájú ti sọ bóyá ànábì sọ ni tamari pé èèyàn kan jáde ń sin oníhùn scientist oníkan yóò correct yóò di pé kẹlómi máa gbọ̀n bí ìgbà tí wọ́n sọ wípé ọmọ ènìyàn àtàrà nàkí ni àti ìdàgbàsókè wa arínú àwọn tágbèrè àwọn aláàfáà tó ṣe kán wo pé bó la ṣe fẹ́ ṣe sí àwọn ayé ọkọ̀ọ̀kan tó sọ wípé wàbádà àkàlùkọ̀lì musamman mintin ipò ń bẹ̀rẹ̀ dídá ọmọ ènìyàn látara yẹ̀pẹ̀ ó ti wà establish ní scientifically pé ọmọ ènìyàn tara yẹpẹkọ àtara kí ni ọmọ ènìyàn ti dàgbàsókè wa ìsọkúsọ nìyẹn ẹni tó lọ́mọ ènìyàn tara nàkí ni kó mú ìnàkí àkọ́kọ́ wá tó dọ́mọ ènìyàn then àwọn ìnàkí wo ló ti padà dọ́mọ ènìyàn lẹ́yìn ìgbà tí charles darwin ti sàn tó sọ ìnàkí wo ló ti padà dọ́mọ ènìyàn then ṣe jẹ́ pé ìnàkí kò lè sọ̀rọ̀ bọ́mọ ènìyàn ṣe sọ̀rọ̀ làákàyè nà tí o ṣe níbi làákàyè omi ènìyàn ó yẹ kó ti develop níbẹ̀ dẹ́ ó yẹ ká ti rí àwọn nǹkan tán kéré sí nàkínà káwọn náà ti máa dàgbàsókè tí wọ́n máa dìnà kì ṣùgbọ́n yẹn kó kàn wò yóò kàn máa ronú tó wọ́n lè ronú ó lè kọ àwọn volumes yóò lóun ṣe kí ni òun sọ òun sọ science àbí òun sọ philosophy àbáwọn discoveries òun àdàrà àwọn yẹn tí wọ́n máa kó jẹ náà títí nìsín wọ́n sì ń kó àwọn ọmọ nínú biology ní theory of evolution almost ọmọ skul kọ̀ọ̀kan ni wọ́n gbin kìíní yìí sí lọ́kàn ẹlòmíì torí bó jẹ́ kírísítẹ́nì àbò torí bó jẹ́ muslim ni ò jẹ́ kó lè gba kìíní yìí ṣùgbọ́n ẹ̀rẹ́ lómi tó ṣe pé n tó lè ó lè bá ń jiyàn kú lórí ẹ̀gbìn no theory of evolution pé kàwé ni ìjọba kàwé dáadáa ẹ̀ mọ̀ ó ti wà ogun tó wà established ni wọn ọ̀dọ́mọ ènìyàn látara ẹ̀pẹ̀ látara ìnàkílá ti ìbọ̀wọ̀ àtara èmi yóò dẹ̀ mọ sọ bí ẹni pé òǹgá wà ń bẹ nígbà tí tí ọmọ ènìyàn tí ìnàkíyàn di èmi tó ń di ọmọ ènìyàn ṣùgbọ́n àyà kan náà lè yóò fi tì í dànù má aṣáàtò khalqa samawati wal ardi la khalqa anfusihim ọlọ́run ní dídá sánmà àtilẹ̀ bákan náà dídá ọmọ ènìyàn kò sẹ́ni tó ń gbé dá sí bẹ́ẹ̀ sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wàjá annafi al'adu rọwọ́ sí àtẹ̀mídà bí ọlọ́ni afi àwọn òkè afi tilẹ̀ mú nítorí pé kí ni kí ilẹ̀ kó mọ́ jẹ́ nǹkan tí ó mọ̀ ní tabani lórí rẹ̀ wàjá annafi àfijá jansubula ọlọ́ni a ṣe àwọn oríṣiríṣi ọ̀nà síbẹ̀ la'allahum ya tẹ̀dùn nítorí kí wọ́n lè bá àmọ́nà bá a ṣe ń rí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kọ́ wa bá a ṣe ń rí ẹni tó fẹ́ lọ saudi ó mọ bí ó ṣe rí kódà gbàtàn bàbá wa tí wọ́n ń gun nǹkan lọ àbí tí wọ́n ń rìn lọ wọ́n mọ bí wọ́n ṣe rí ọlọ́wọ́n ọba ló ṣe é bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ṣe é bẹ́ẹ̀ tí plẹ́ẹ̀nì bá gbéra nísìnyí ọ̀nà wo ni ó tọ́ tó ṣe wípé yé e débẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ṣe é bẹ́ẹ̀ ẹni tó bá nígbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ò bá nígbàgbọ́ nú ọlọ́run ọba òun ó fìtì sí pé kí ni sáyẹ́ǹsì ni gẹ́gẹ́ báwọn kan ṣe gbà yí pé kí ni kò sí tó ń jẹ́ ọlọ́run ọba gbogbo ẹ̀ lọ́dọ̀ títí wọn sáyẹ́ǹsì ni wọ́jà ánà sánà asákùfọ̀n màfúrọ́ ọlọ́run ní sánmà àwọn ọlọ́run ọba àṣẹ ní àjà tó ṣe wípé àwọn ọlọ́run ọba ń dáàbòbò wọ́n ó máa àyà tìrá mọ̀rẹ̀dùn bẹ́ẹ̀ ni wọ́n ń gúnríkò níbi àwọn àmì àwọn nǹkan tá a dárúkọ wọ̀nyí wọ́n wọ́n lẹ́dí kọ́lọ́kọ́ lẹ́lẹ́ wọn nahara wọn ṣẹ́msa wọn kọ́mọ̀rọ̀ kúndùn fi falakin yasbahun ọlọ́mọ ọba ní òun lòun dá òru àtọ̀sán àtòrùn àtòṣùpá kúndùn fi falakin yasbahun gbogbo wọn ni wọ́n ń revolve fi falakin níbi orbit gbogbo wọn ni wọ́n ń revolve níbi orbit bí òun ṣe ń lọ bẹ́ẹ̀ lọ̀sán wá bọ́sán ṣe ń lọ lòru ń wá òun lòun dá òṣùpá lòun dá oòrùn gbogbo wọn ni wọ́n ń revolve náà táwọn scientist bá ní pé oòrùn yí kò tako alukur'an tọ́mọ́ ní òṣùpá yí kò tako alukur'an torí pé ọlọ́wọ́ náà ó sọ pé kí ni kólùm fi fọ́lá kí ni yẹ sùpá gbogbo wọn ni wọ́n ní ọ́bí tiwọn tí wọ́n ti ń lúwẹ̀ẹ́ tí wọ́n ti ń lọ eléyìí nítorí lẹ́yìn ntọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ti òfin rẹ̀ fún wa olùsókò tako alukur'an wọn la sọ fún wa yìí pé kò ń ṣe gbogbo ní tán bá sọ nínú sáyẹ́nsì là á gbà kò rẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náà ni àátakò agbọ́dọ̀ gbọ́ alukur'an yìí ntí sáyẹ́ntìsì kan bá sọ tá a bá alukur'an a sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ó pẹ́ gbogbo pẹ́ bóyá ẹ̀ẹ́rì sáyẹ́ntìsì ẹgbẹ́ rẹ̀ kan tí a ní tó sọ yẹn ìsọkúsọ wọn àwọn kan wọ́n gbé àwọn research kan jáde nígbà kan wọ́n nígbà tí wọ́n wo àwọn nǹkan tó jẹ́ èyí tí wọ́n ń rí láàrọ̀ bí ènìyàn ní àwọn nǹkan tí a lè pè ní àwọn elements oríṣiríṣi àbáwọn components ni wọ́n rí wípé the same thing tó ń bẹ lára iyẹ̀pẹ̀ tán bá bù àwọn nǹkan yẹn náà ló pè sáàrọ̀ bí ènìyàn náà research míì tí wọ́n tún ṣe nìyẹn táwọn kan jáde so wọ́n níyẹn nísìnyí ó ń fi ń rinlẹ̀ ìgbé àtàrà iyẹ̀pẹ̀ lọ́bẹ̀ èèyàn ti wá náà kí láà ṣe pẹ̀lú nǹkan tí charles darwin sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn tán ti rọ́ tẹ̀lé àwọn tó fi lẹ́yìn rinlẹ̀ nísìnyí scientist ni wọ́n àwọn tán sọ gbàyẹn náà scientist náà náà pera wọn ṣùgbọ́n ọkùnrin àǹdíkò dúró lọ́dọ̀ títí ẹ̀ rí ní nǹkan tó ṣe pé òun náà ni rẹ́fúrẹ́nsì èèyàn kan sọ ọ̀rọ̀ kan tó bá bá alukur'an mu gbà tí ò bá ti gbà tí ò bá ti gbà mú gbàdánù má wo bí ẹni wípé òun tako òun tako nǹkan tó wà established ẹlòmíì bó ṣe mú ọ̀rọ̀ àṣà ó gbé àṣà lórí ẹ̀sìn orí tá a máa ń sọ fúnra wa àá gbé òfin kalẹ̀ fúnra wa ọ̀mùtí onízìnà kẹfẹ́rí gbogbo wọn parapọ̀ wọn láwọn fẹ́ ṣe constitution ọwọ́ àṣetán àwa pè wọ́n tó jẹ́ mùsùlùmí pé kó wá búra yí pé kí ni òun respect constitution kan ṣe kalẹ̀ yìí ó wàá fi alukur'an búra tírọ ọlọ́mọba tó ní the best information nínú tírọ ọlọ́mọba tó lófin tó yẹ kó lò nínú ó wàá fi búra pé òun respect òfin tó sọ wípé kí ni tó tako títọ́ ọlọ́mọba lamẹ́ríkà lápẹ́júwe ṣe yóò fi báíbù tó gbà ní ìwé ẹ̀sìn tiẹ̀ yóò fi búra pé òun respect constitution tó promote homosexuality tó ń promote lesbianism láká ìwádà so ló jẹ́ pé nǹkan tó bá tako tírọ ọlọ́mọ ọba nínú tí àwọn èèyàn jọ péra tọ́jọ jòkó lé lórí táwa láwọn padà conclude pé báyìí làwọn ṣe níta láwọn ṣe yìí sọ wọ́n lè tún di ọdún mélòó kankan náà fẹ́ amend the constitution ó tún yí padà the same constitution tá amend yẹn láti wọn fi kuraani bóra fún pàfẹ́ àmà uphold àmà respect so ẹ̀sìn wa ká má jẹ́ kó dàrú mọ́ ọ lọ́wọ́ nítẹ̀sìn bá sọ nípa ṣe nípa ọlọ́run ọba òun là á gbà nítorí sọ fún wa nípa bá a ṣe ń lò pèsè ayé a gbọ́dọ̀ gbá ni nǹkan tí ó ẹ̀sìn ò bá dá sí a ṣe é bá a bá ṣe ń ṣe nínú kọ́ọ̀tsọ̀ wa bọ́tí tẹ̀sìn ti dá sí a gbọ́dọ̀ gbá bẹ́ẹ̀ sì ṣe sọ ni wọláyé nǹkan tí máa ba nínú jẹ́ púpọ̀ ni ẹ̀ẹ́rẹ́ èèyàn tí ó múra tó yẹ kókè ó rí ọmọ obìnrin mùsùlùmí tó múra ní ìmúra kọ́lọ́run ní kó múra ní alukọ̀rán Aya rẹ̀ kílẹ̀ nú alukoran yìí o ṣùgbọ́n yóò dẹ̀ rí yóò dẹ̀ mọ kò ṣe yóò rí yóò dẹ̀ ní ìkórira fún but the same person ní àlà afẹ́ ṣe kí ni afẹ́ joyè nu mọ́ṣáláṣí the same person tó rẹ́ ní tó múra ní ìmúra tí ọlọ́wọ́n bá sọ nú alukoran tó ń kò ṣe tínú bí òun làálà fẹ́ fi jẹ ìyá súnà mọ́ṣáláṣí òun làálà fẹ́ fi jẹ ìyá àdínì mọ́ṣáláṣí òun làálà fẹ́ fi jẹ bàbá àdínì mọ́ṣáláṣí àbíyàn kan rọ́kùnrin tó ṣe pé ó múra torí pé ṣòkòtò rẹ̀ ò mọ wọ́lẹ̀ yóò máa fi ṣe ẹ̀yẹ yóò máa bu alẹ́ nìyí ni bàbá àdín ni mọ́ṣáláṣí rárá torí pé àwọn nǹkan ẹni tó ní ilẹ̀ inú ẹ̀sìn ni àbí torí pé èèyàn kan ní irúgbọ̀n á máa fi ṣe ni ṣùgbọ́n tá a bá rí kèfèrí kan tó dárúgbọ̀n sí nítorí pé wọ́n fi ṣe láìf pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà ṣe ń ṣe é sí tèpé owó dárúgbọ̀n sí irúgbọ̀n yẹn kó ṣe torí pọ́lọ́ ọba ní kọ́ dárúgbọ̀n sí kọ́ kò ṣe pé torí pọ́lọ́ ọba ní lásán kọ́ dárúgbọ̀n sí kọ́ nítorí pé kí ni tó wá ìfò kì í sí nìyẹn nítawọn èèyàn fi ń ṣàkóso ẹ wà nílé yẹn kẹ tí ó yanu tí ó burú èèyàn bẹ́ẹ̀ àbí yẹn kẹwọ́ sùsùn sí oní òkè tó tún wà ìvóògì ń sì ni pé kí ṣòkòtò mọ́ ọmọ balẹ̀ fún ọkùnrin àní bu ẹ̀rí rẹ̀ kan tí ó kù sẹ́lẹ̀ pé a ah, ṣòkòtò ẹṣẹ́ wọn fòkì tàwọn tẹ̀lé lígì báyìí àmì ẹni tí ó sọ̀rọ̀ torí pé tó wà ìvóògì ń sì ni yẹn ṣùgbọ́n ẹni tó bá dára sí àbí tó ṣe wípé ṣòkòtò rẹ̀ kò balẹ̀ nítorí pé ànábì pa á láṣẹ bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀dà pé ẹni alákatakítí ni kò lè rí ẹ̀rí kankan mú wá tí èèbá ẹrẹ́rì ẹ̀rí tó takò ní orí torí pé tó bá padà sínú tírẹ̀sì intanet yẹn ń ṣe ní ò ń bẹ́ so gbogbo eléyìí ṣàlàyé fún wa bí àwọn èèyàn ṣe ń ronú sí ètò bá jẹ́ ẹ̀sìn wọ́n ti mú wa láti ní ìkórira fún nǹkan yẹn àfi ká ronú bí àwọn nǹkan ṣe ń ronú nípa àgbésí ayé wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala كفي fi òdodo wá ní òdodo kó ṣe rọrùn fún wa láti وصلي الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك